àlùkùránì torí pé kí ni Allah subhanahu wa ta'ala ni ma atakum rasul fakhuduhu wa mana'akum anhu fantahu nítorí sẹ́nà lásán náà bá ṣe fún yín lófin tó bá fún yín ẹ̀dínú ntí ó bá kọ̀ fún yín ẹ̀sá kúrò níbi rẹ̀ kò tún wá fi mọ́ báwọn Allah subhanahu wa ta'ala laqad kana lakum fi rasulillahi uswatun hasanah àríkọ́sí dáadáa téèyàn fi jèrè láyé àti gbangba ọjọ́ gbẹ̀ndà kíámà ó ti wà fún yín ní digbidigbi o lára òjíṣẹ́ náà Muhammad sallallahu alaihi wa sallam kí ni àtúmọ̀ kí ni àtúmọ̀ yìí answer sí question gbèsè ayé àti kọ́ fún yín níta nǹkan fẹ́ lọ́dọ̀ yìí ẹ̀dá kọ́ sẹ́mi pé examiner tí ọlọ́run ọba jẹ́ agbanyeghị na ni bó tá èèyàn kan tó fẹ́ ṣèdánwò fún yàn kọ́ débi wípé ń bọ̀ sẹ́ẹ̀tì question ọwá ní ánsà rí lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ yìí o tí a kàn fẹ́ pẹ̀lú rẹ̀ ní kí ni ìwọ sáré àrí àrí olùsèdánwò kan báwọn lọ́sọ jẹ́ yí pé àfiwé ọba adẹ́dá òsì àfiwé rẹ̀ kò sí tuma lọ́lọ́run bá sọ pé innaka la tahdi ila siratin mustaqim yóò òjíṣẹ́ ní sọ̀rọ̀ àṣọlám kò sí tàbí ṣùgbọ́n bẹ́ẹ̀ ọ̀jẹ̀ atọ́nisọ́nà lọ sí di òdodo sí o sí di ọ̀nà tọ́tọ́ tọ́tọ́ lọ síbo tọ́tọ́ lọ sínú àbàlìjẹ́ náà báyìí láti ṣe báyìí láti ṣe báyìí láti ṣe báyìí láti ṣe ṣùgbọ́n gbogbo ìtọ́sẹ̀lẹ̀ yìí o a kàn lè wọ́n sí lọ sódò ni a lè kàn pa wípé kó mú mi lọ sọ yìí pé innaka la man ahbabta o lè fi ẹni tó fẹ́ mọ̀nà tó ṣe pé o lè fẹ́ni tó fẹ́ mọ̀nà ni ọ̀nkù rẹ̀ bá mọ̀nà. ó kó sì gbìyànjú lórí o nígbà tí gbogbo ẹ̀dá ọ̀lọ́dúró tì sásọ gbólóhùn la muhammed rasulullah sallallahu alaihi sì pẹ̀ fún ọ níwájú ọlọ́run bá jọ gbẹ̀ngà àwọn ins tí wọ́n rọ̀ ká Walid ibn Mughira Abu Lahab gbogbo wọn a ó fi tí ajogún lọ́wọ́ bàbá bàbá lẹ̀ tó jẹ́ pé wọ́n gan ni ògbóǹtarìgì nínú àwọn agbátẹrù rẹ̀ ó filẹ̀ fún tí ọmọ ìmú wa kò sí tè lọ tó lè jẹ́ pé yehud tó jẹ́ pé káfíìn ọmọ rẹ̀ ń ṣe bí ẹ ń pọ̀ kàkà òjíṣẹ́ náà sọ̀rọ̀ sọ́là ń lọ bá ṣe la ilaha illallah muhammadu rasulullah sàlá kí n sì fẹ́rẹ́ bàbá rẹ̀ tó jẹ́ Yẹhudi ní àti abakasi ní tí bàbá kọ́sìmù sọ̀rọ̀ dodo tẹ̀lé ọmọ àwọn dẹ̀ rí wọ́ọ̀rẹ́ lọ. kí ni tùmí eléyìí kò sí nínú ètò ẹ̀dá ọba adédàlọ́ subhanahu wa ta'ala ló pé. gbogbo sókè sásódò ayé ni irọ́ yìí ma ọ̀run kò gba kíni kò gbè ké odindi anabi ọlọ́ọ̀ba kó di kó ṣẹlẹ̀ sóyè na nàdà sọlá sí aṣíwájú nínú ìgbàgbọ́ anabi wa Ibrahim sallallahu alaihi wa alihi waqfir li abi. nínú àdúrà rẹ̀ wọ́n lọ́wọ́ ọba bá ń dáríjì bàbá rẹ̀. òjíṣẹ́ náà Muhammad sallallahu alayhi wa sallam wọ́n tó bá ti jẹ́ ọ̀gbìn dàrí kí á wọ̀ tọ́lọ́wọ́n bá ń wọ́ bàbá rẹ̀ yìí lọ sínú iná yẹ́sì pé wọ́n bá mi ṣe mo ṣàdúrà òde lọ́gbà mo ní má dojú tì mí níjọ́ ọ̀gbìn ó dẹ̀ lóun ìdójútì ìtì ìdójútì wo ló tó wípé kí bàbá ẹni tó bí ni kọ́ máa wọná aláṣẹ náà sáré aláwọ̀ bá wà sọ fún ìpè bẹ́ẹ̀ ṣùgbọ́n mo ṣe láàrin kan wà ní ẹnìkan ò ní wọ ilé yìí àfẹnutọ́ bá jẹ́ olùgbàgbọ́ òdodo wá sí i torí àdámẹ́ẹ̀dá ni kọ́kàn rẹ̀ fà mọ́bì rẹ̀ ẹ̀sìn àdámọ́ni tẹ́sìn dẹ̀ tẹ́sìn tẹ́sìn tẹ́sìn fi lọ́lẹ̀ látara kékeré kótó di wípé òjíṣẹ́ náà Muhammad sallallahu alayhi wa sallam dé àwọn alárúbáwò kóra jẹ pọ̀ sí òkè àràfà bàbá mi ní báyìí ní bíbá ló ti wọ ọmọ báyìí wọn mọ yín bàbá wọn lóríṣiríṣi bàbá rẹ bá máa yẹ àkàkà tí màmá bá ti sọ pé bàbá rẹ̀ ń bọ̀ ọmọ ọ̀pá lọ́lọ́ àdámẹ́ni náà ló sì fi jẹ́ pé ọgọ́rọ̀ ṣìnà láyé nínú ta látara bàbá náà tí bàbá ọba dúró déédéé kọ́fẹsẹ̀ rinlẹ̀ ló fi jẹ́ wípé nǹkan àkọ́kọ́ tá a fi tọ́ téèyàn fi yanjú ọ̀rọ̀ ara rẹ̀ òní pé olórí ilé àníwọ ọlọ́run ọba gbọ́dọ̀ gún régé tí ọba gún régé ó sì ṣe ó lè pa ìbùbù sísìse láéláé lẹ̀ fúnra rẹ̀ tó jẹ́ wípé tọ́ ọ bá lè jábọ̀ gan ẹsẹ̀ sísìse lọ́wọ́ àmọ́ bá ọ látara wípé kí ni ó tó lé rẹ bó ṣe yẹ kó tó òjíṣẹ́ náà Muhammad sallallahu alaihi wasallam pé tẹ́rù bá ti ṣègbéyàwó ó ti parí ìdajì ẹ̀sìn kọ́ parí ìdajì yòókù pẹ̀lú kíni pẹ̀lú páyà ọlọ́run ọba falyattaqillah fi mithli al-baqi kọ́ páyà ọlọ́run ọba ní ìdajì tó ó tó rárá wọn ò gbálẹ̀ torí pé kíni ọlọ́run takò eléyìí mò ń fẹ́ torí ń tọ́lọ́run ọba fi rán jíṣẹ́ náà sàásùlámù ó bàbá gbọ́dọ̀ fèsì ó gbọ́dọ̀ fèyí múlẹ̀. Allah subhanahu wa ta'ala ìfẹ́ tí ọmọ máa ń ní sóbi ìtọ́jẹ́ padà mọ́ ni ọ wá ṣe ìkírárì rẹ̀ ó ní fadhkurullaha ka dhikrikum aba'akum aw bima'na bal ashadda dhikra. ẹ máa ṣe ìrántí ọlọ́run ọba tẹ́ máa ń ṣe ìfọ́dà minal arafa fa idha afadtum minal arafa fadhkurullaha ka dhikrikum aba'akum aw bìmáàni àbẹ́n ẹ̀ṣẹ́ dẹ̀dẹ̀ kọ̀ ẹ máa sì tẹ́ ẹ máa ti dáàbọ̀ látàràfà tẹ́ ń padà lọ sí mọ̀lìdẹ́lifọ̀ ní hajj ẹ máa sì rántí ọlọ́run ọba bẹ́ẹ̀ ṣe máa ṣe ìrántí àwọn òbí yín tí ẹbí máa yàn gàn ẹ máa rẹ̀ gan ọlọ́wà yín sọ àpẹẹrẹ akọ́kọ́ mà ní ọlọ́wà from known to unknown that is the principle of education ọba fẹ́ fi nǹkan kọ́yà ìtọ́kọ́kọ́ mọ̀ ọkọ̀kọ́ gbélé lórí náà bó tiẹ̀ jẹ́ pé nǹkan ọ̀fẹ́ yí kú mbẹ́ ọkọ̀kọ́ sódì ní rẹ̀ lọ́kàn wọ́n máa ń àmàlè ọ̀yà ya ya wa tẹ̀síwájú pẹ̀lú rẹ̀ bó tiẹ̀ jẹ́ pé ọ̀fẹ́ wó ń dí ọmọ ẹ̀ ọlọ́mọba ni bẹ́ẹ̀ yàní áwọ̀ bí máa nà kama jìnnà lẹ̀ a lè kan fi so rárá ntọ́n bá fi yin bàbá rẹ báyìí ọba tó dá bàbá rẹ nǹkan látara kò sí tó yẹ kó nàkóso gbogbo nǹkan bàbá rẹ bẹ́ẹ̀ iṣẹ́ tẹ̀síkà àní kọ́ máa ṣèrántí bàbá ọlọ́run ọba ju bàbá rẹ lọ. náà òjíṣẹ́ náà Muhammad sallallahu alaihi wa sallam sọ pé láti kó eléyìí kó ní ọkàn anabi Ibrahim sallallahu alaihi wa sallam ọlọ́run ọ̀bọ wà á yí bàbá rẹ̀ padà yóò wá sọ di àwọ̀ ẹranko búburú tí ò ṣe é rí pa tó jẹ́ pé rírí rẹ̀ gan yóò mú ìkórìíra wá kí ìkórìíra bàbá rẹ̀ mú fi kó sí lọ́kàn kí ìfẹ́ òun ó fi yọ kó tó di pé ọlọ́run ọba ti bọ̀ nù náà. lọ́fi jẹ́ pé ìpàtàkì wa ní láyé ń bí ní gbogbo ọ̀nà tọ́lọ́run ọba láàlẹ́ tó fi mú ìṣe mọ́tò àti náà a gbọ́dọ̀ sá níròrí wa ní sọ̀rọ̀ sí wa ní ṣe sí wa ní bó ṣe yẹ ká sí sí ọba ẹ̀dẹ́dà àti ọba tí àti ẹ̀dá àtòrí ara wa ká lè bá a jèrè níwájú ọba adẹ́dàá Allah subhanahu wa ta'ala ìgbà tó jíṣẹ́ náà sọ̀rọ̀ àṣìnà bá tábà wáyé ààyè Kùránì ìtumọ̀ àkọ́kọ́ ni wípé ìgbésẹ̀ kejì ni pé bóòlù jíṣẹ́ náà ṣe tù Kùránì àṣìnà bóòlù jíṣẹ́ náà ṣe tù torí pé kí ni alukur'an hamilatu kò sọ́nà tí o ṣe tu ọ̀pọ̀ ah, a tabali katakin lọ́lọ́run bá sọ nù kur'an ah, a alẹ́ tu sọ́nà tó pọ̀ ìrun kíkí níbi èdè lárúbáwá ó mú ní istikfar gan alẹ́ tu sọ́nà tó pọ̀ ó ní dùá alẹ́ tu sọ́nà tó pọ̀ alẹ́ tu sọ́nà tó pọ̀ gan but èwo lọ́lọ́run ọba tó gbà lérò èròǹgbà ọlọ́run ọba gangan lórí ìgbésí ayé bò láti lò ó ní Muhammad sallallahu alayhi wa sallam nígbà tí wọ́n tún bìnnà Aisha lè lè rọ̀dọ́rọ̀ àná wípé bó ni kólkó yìí ṣe náà sàásàlá kí ni ìṣesí rẹ̀ ó kùránì ti ń rìn lórílẹ̀ lẹ́ka kùránì kùránì ti ń rìn lórílẹ̀ ńgbà wọn lọ bá Ali rọdàlá àná ẹ̀yin àlù náà sàn sílám tán ṣé nǹkan kan wà tí fi yà ọba gan ó sọ nípa yín nínú láti fọyín má o ẹ̀yin halal bait ó dẹ̀ tún sọ wípé ẹ̀ẹ́n sọ wípé ìyìn tọrọ kankan lọ́yìn ó sọ fún yìí ṣe náà àṣọ nàmbà wípé sọ fún àwọn ẹ̀dá àwọn mùsùlùmí pé ìtọrọ kankan lọ́yìn kankan tí wọ́n bá ń fẹ́ ni wípé ẹ bá ń fẹ́ràn àwọn aláàlẹ́ ila muwadda lil qurba ìtọrọ kankan àfi kẹ́ ẹ bá ń fẹ́ràn àwọn aláàlẹ́ ṣé wọ́n yà ìsọ́tọ̀. kí ni tí wọ́n fi yàn sọ́tọ̀ Sayyidina Ali ó ní kò sí àyàfi tí ń nínú mi kí ni ńgbà ẹ gbọ́dọ̀ akọmọdéètì gbogbo máa tọba tako suna tọba akọmọdé tọgbà láàyè muflis ẹni bí díà tọ yapa sí suna bójìṣẹ́ ńlá ṣe làálẹ̀ kíbi gbogbo ọlọ́run ọba kọ́ máa bá ẹnikẹ́ni tọ́jẹ́ wípé òpó mọ̀nà tí wọ́n fi sójú ọ̀nà wípé tá máa là ní tá máa nà ní ọwọ́ amú ọwọ́ awú kúrò kí gbogbo ẹ̀ fi dojúrú sẹ́gbọ̀sì nínú tíra kí gbogbo ọlọ́run bá máa bá àti àgbóyé bá a sì pín ogún bá a sì ṣàlàyé àwọn Qur'an tó jìṣẹ́ ńlá islam ti fi lọ́lẹ̀ sẹ́rí òṣèlú àwọn gbàdọ̀ sọ wípé bẹ́ẹ̀ ni wọ́n wà kò sí ṣùgbọ́n àfi everybody ọ̀fẹ́ máa kí ni eléyìí nǹkan tó wá sọ tọ́lọ́mù ọwá kalẹ̀ láti rí pé gbogbo ntọ́ máa ń ṣe lẹ́sìn o lè fojú tẹ́ńbẹ́lú àwọn nǹkan yìí o má fojú tẹ́ńbẹ́lú rẹ̀ mú lọ́kùnkúndùn má yapa sí súnà má gba ẹni tó ń bá ń ṣe yapa sí súnà má accommodate má gbà láàyè kẹjọ wa fẹtẹ fara bí gbàtọ yẹ pé bákan náà lẹjọ jẹ rárá ọ máa bá pò ó. títí tí ó fi tí ó fi gbóyè ó lè jẹ́ àfa rẹ̀ ó lè jẹ́ bàbá pẹ̀lú àpọ́nlé pẹ̀lú ẹ̀yẹ ọmọ bá kú a ìmáàmù ńlá àfa ńlá Abu Hanifa rahmatullahi alayhi rahmatun wasi'a àgbọ́yé rẹ̀ tẹ́lẹ̀ ní pé ọlọ́run wà gbogbo bí ọmọ ó ní bàbá ọlọ́run gbogbo òkè lọ́lọ́run bá wà hadisi báyìí oṣù mẹ́fà wọn ẹ̀ kó tó bọ̀ yìí mú ọ̀ wá gbọ́ yìí tẹ́kí lọ́sọ̀ ó ní ẹnikẹ́ni tọ́ba lọ́wọ́n ọba ọlọ́run bá wà ń gbogbo òbí ó ti fò fẹ́ǹsì. ẹ̀sìn lọ́wọ́ ni mo lọ kí na so eléyìí ó fi ń túmọ̀ sí wípé kí ni gbogbo ń tá a bá ṣe ọ gbọ́dọ̀ wà lójú ìlànà tọ́lọ́wọ́n bá fi lójíṣẹ́ náà sílá ọ̀rọ̀ sọ́lọ́ tí ọba ti sí lójú ìlànà kìí sára ẹ̀. kọ́lá aláwọ̀ tààrà ọba àlekí ọlá subhanahu wa ta'ala yín wá ń pè àkíyèsí wá sí i fún àti bọ́ kí ni ọ̀nà àfi ní gbèsè kódà bàbá wa nù wàhálà kò sí nínú wípé ẹ̀mí kì á sùn o ẹ ṣe bí káàtì ẹ̀kọ́ kọ́ la ẹ̀mí náà ń bẹ̀ ẹ̀mí bá ń lálẹ́ sí ń ṣe é ṣe ẹ jẹ́ á sí gbogbo ọ̀nà tá a fi la ẹ̀mí ńgbà bá wá gbogbo ọ̀nà ìgbà kó sáti jẹ́ ọ̀nà kẹ́mi sáti la ńgbà yín ká wá sẹ̀sẹ̀ kọ́ wá jẹ́ pé gbogbo ọ̀nà tó lọ́ fẹ́ gbà wọ́n wá takò ntọ́nà wọn bá fi hàn jíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam. sọ pé àkọ́kọ́ dáa fún kí ni kíyàs ọgbọ́n orí ni sọ jẹun àbí ọ̀jẹun ṣùgbọ́n takò àlàyé ọ̀rọ̀ kí ló jíṣẹ́ ńlá ni sọ̀rọ̀ ó ní ọlọ́run ọba òfin òsàn àwọn ọmọlẹ́yìn mi nínú tó ṣe ní èèwọ̀ tó ṣe ní haram sọmọ pé ó ti fún ọ ní fẹ́ǹsì ó ti fún ọ ní límìtì ọ̀gbọ́dọ̀ kọjá àlà ọ̀ wá gbọ́dọ̀ sọ pé wọ́n fún ọ ní stout pé kó mísì méèkì mọ́ ọ máa ń tètè sógun ẹ̀jẹ̀ iná nù iná nù iná nù lọ́sọ̀ jẹ́ pé èèyàn ṣọ́ra láti má yẹ tọ́ba tọ́ba nọ́ọ̀sì lọ́wọ́ àlẹ́ yìí èrí lọ́wọ́ àlẹ́ kété yìí ọ wá fẹ́ dọ́gbọ́n sí i kìí sọgbọ́n ọgbọ́n ni wípé kọ́ wá bí ìṣesí rẹ ìròrí rẹ àti sọ̀rọ̀ sí rẹ ó sì ti kò ń gẹ́ pẹ̀lú kíni pẹ̀lú ntọ́jú ẹ̀rí ntọ́jú náà sùn tó torí wípé tọ́ba ti yapa sí i ó ti gba tíkẹ́ẹ̀tì orí bó kọ́lọ́ wọn yà wáyà na ọlọ́run bá wọn ká kíyèsí ọ. fàyín tanza'tum fi shay'in farudduhu ila Allahi wa rasuli in kuntum tu'minuna billahi wal yawmil akhir dhalika khayrun wa ahsanu ta'wila. tẹ́ bá fẹ́ tọrọ tàwí fanfan bẹ láàrin ẹ wá fẹ́ ṣe tàwí ẹ fẹ́ tù bó o la ṣe tú fanfa tí ó fi yẹn jù àti kẹ́ẹ̀dì kí lọ́lọ́run bá sọ lórí rẹ̀ bó o lè jíṣẹ́ náà sọ̀rọ̀ àṣọ̀nà tuntun ṣàlàyé rẹ̀ ojú pọ̀nà àwọn tí wọ́n bá gbọ́ lọ́wọ́ bá tó jíṣẹ́ rẹ̀ gbọ́ nítorí wọn ma arsalna rusula illa liyuta'a bi idhnillah torí àmọ́ ìránṣẹ́ òun àyàfi ká tẹ̀lé pẹ̀lú àṣẹ ọlọ́run ọba ọlọ́run wa fẹ́ ìntẹ́nà záàtún fi ṣe é tí fanfa tẹ́ ẹ̀ máa ṣe fanfa lórí nǹkan kan bó ṣe lè kí nǹkan kiri tó fọ́rọ̀ dùn ìlọ ẹ̀dá padà sọ́dọ̀ ọlọ́run ọba kí ló kí lọ́lọ́run ọba sọ lórí rẹ̀ ṣé ọ̀ràn yẹn gẹ́gẹ́ bí àpèjú a gbogbo ẹ̀ dàrú o kọ́lọ́ má dàrú gbogbo ẹ̀rú fún wa bó láti sí pẹ̀lú òun ṣé ká dìlé ọ̀hún dìgbà tí ó yẹn jù ní gbogbo ètí dàbò olúkálùkù sáhálà ìlú káàkiri kalẹ̀ ni. ṣé sáhálà ìlú kan sólè tó gùn sólè tó gùn. lá ògóńgó ala ìlú náà ní kíni ogun òkè bó o láàsì wá sí wọn kó lè jíṣẹ́ náà sọ̀rọ̀ sọ́nà ṣe ṣe ń gbà wà lójú ogun jẹ́ ká máa irun nígbà míì rẹ̀ gan ò pé míì ó lè má jẹ́ yìí pé a kasu kọ́sù nọ́mbà rárá kọ́sù àrkáàni gan kọ́sù àwọn òpó rẹ̀ gan torí pé kí ni <clears throat> tírùkì dàrúdàpọ̀ bá dé tá àmọ́ ojú kankan mọ́ àsìkò múlẹ̀ ti tó ó ti dọ́gbọ́n tí ó ti sàlọ́lá bọ́ọ̀ bá dá lọ́wọ́ ló ti ṣe tẹ̀yẹ́ mọ́ máa kí ní gbogbo owó wá ṣe rọ ọmọ bó ti ń sáré lọ aláàkọ́ máa fi kán ṣe rògbò náà kíá máa fi kán ṣe òkú máa fi kán ṣe sujud sáàmà kìlọ̀ bẹ́ẹ̀ kọ́ sálámà but pé ọwọ́ amú lọ pàtì irun ò ṣe pàtì nígbà kẹkẹ tọba rò pé ńgbà tí ọba yá ni ìgbà tọba yá àwọn olùjẹ sáré ní ọyọ ọsẹ ọ̀rẹ́ ọlọsibítù ni wọn bẹ ah ńgbà wọn bá gbádùn tá à ń sọ fún ọ pé ọ gbádùn o ti tẹ tíkẹ́ẹ̀tì áhírà bí ọba ti di pé àìsàn dé ìgbẹ̀yìn àìsàn kò sí ntọ́mọ̀ Ole lè já sáàyè ó lè já sáàyè síkú ó dẹ̀ lè já sí pé kò sí láyé kò sí lọ́run látara yìí pé ara ò rí bó ṣe yẹ kó rí tẹ́lẹ̀ mọ́ so a ló fi jẹ́ yìí pé èèyàn ò ní sọ á yìí pé a òun á pa òun ó lè ṣe náà láti máa ṣiṣẹ́ ó ní tó bá ṣe kí lóòrò kí ṣe kí níjòkó tọ́ba kí kíní dùbúlẹ̀ kíní dùbúlẹ̀ bọ́ba yẹ pé òye lọ́ọ̀mù àfi gbé òye wà ṣùgbọ́n ara kankan kò lè mú òun sí amásílẹ̀ àbí ìsìlẹ̀ nínú gbèsè ayé ọmọ ẹ̀dẹ́ ènìyàn ó kì náà torí pé kíni àfi ọ̀nà gbóyà kankan gbà kankan ntí. O ti gbọ́ kò lóye mọ́ kò sóye fún wọn bọ́bá yẹ pé ọwọ́ kan báyìí ló lè gbé nínú gbogbo ara rẹ̀ ní tí ọmọ rẹ̀ eléyìí ni kíá eléyìí ni rúkú eléyìí ni sojú táwọn fi sẹ ọgbọ́dọ̀ kí n ọgbọ́dọ̀ kí n máa ṣe bọ́lọ̀ náà rí máa wá ń fa kíyèsí wa pé nǹkan tuntun mi nínú bí lọ. tọ́ba yẹ pé gbọ́lọ́wọ́n ọba lóòótọ́ ọba Allah subhanahu wa ta'ala bẹ́ẹ̀ ṣe gbọ́dọ̀ máa yanjú ọ̀rọ̀ yìí ni wal yawmil akhir tẹ wal yawmil akhir tẹ́ ẹ̀ gbà wípé ẹ̀ wà jábọ̀ fọlọ́wọ́n ọba àdàbí <laughs> ah, ah, ẹni ọ̀dàbí èkúté ni tó jẹlẹ̀ ń gbèsè tí wọ́n ń sá fúnlẹ̀. ka ọ wee asụ nwa nsọ aka ọwa akwụ mgbe onye ọ gwara wee kwụsị lo ọdún ni ọlọ́run náà ló sàdí lọ́dúpẹ́ lọ́rẹ́ ọkàn ni òun náà lọ sàdí gbogbo kọ́ndíṣàn ló bá wà gbé àṣìbọn náà àyẹ̀kóòlù àyẹ̀tọ́rọ́kù àyẹ̀kóòlù àmì ilé ayé sínú ọmọ fìtúmọ̀ owó fìtúmọ̀ gbogbo ẹ̀ ọ̀ wá gbọ́dọ̀ jẹ́ kí ìṣesí rẹ̀ káwá arábùkù ń bẹ̀ wípé tí nǹkan bá kan fún jíṣẹ́ náà lọ́sà ń bòrò ní ṣeéṣe àgọ́dọ̀ mọ̀ kí a ní ìdá hasan òṣè sọlá tí nǹkan bá ti di wípé ó rí bákan fún lọ́mọ yẹn náà fúlàní tọ́ba ti rẹ̀ sáwọn agọ́ kí lọ́gọ̀rọ̀ àwọn ẹ̀sìn ààbò ẹ̀kú. wàá da láyé sí kò lè mú da kò lè mú kankan wá <laughs> táwa sùn sùn sọba adẹ́dà sùn sí lọ́hùn wàhálà bá má sì mí lákú fọ́tà yọ má jẹ́ kí nínú ni bí nìkan ọ yọ Islam ó ti parí gbogbo ẹ̀ tọ́ba sọ fún kí ni fáyidà tó ń yóò wé kí n rẹ̀ yóò wá jẹ́ kí àṣetánì kó sọ àwọ̀ ah, ti bà á èyí pé yóò rí ti àsùbà mọ̀tàhìyẹ̀wà yóò wá wò lè ṣe báyìí yóò wá máa ya pátánì oríṣiríṣi ṣùgbọ́n be yourself. òjijì lára àzọ́là kò sí ibi tó fẹ́ràn tó kọ́ wa mọ́ka. nígbà tí wàràkà bínú náwọ̀fà tó sọ fún mi pé wọ́n èé fún irú tó ṣẹlẹ̀ sí ọyú nígbà tí wá ìfìdí sí ní ọ̀rọ̀ ìṣúra tó yẹn gbójìṣẹ́ tí nana Khadija kò dára àná gbójìṣẹ́ náà sára sọ̀rọ̀ jẹ́ kalẹ̀ fáwọn ẹni àkọ́kọ́ ni kí n dẹ̀ dìgbà tó jẹ́ kí wọ́n wà á lé kú nílùú mọ́kàn kí ọ́ wọ́n lè ń kó mọ́gà nígbà tí kó mọ́gà tí lọ sọ wọ́n wàláì ìlú yìí mọ́ wọ́n náà bá mọ̀ ìgbé mi fẹ́ràn ìlú kan tó ìlú yìí. maka you don address maka ìfẹ́ràn ìlú kan tó ọ ọwọ́ bó ṣe wá ní sọ́lá àlọ́ sọ́lá kọ̀bára jẹ́. kí ló ṣe ọ̀dà padà sọ́wọ́ ọ̀dọ̀ dẹ́dà torí wípé gbogbo ìgbà tó bá jẹ́ pé kò líyà rẹ gbogbo tábò rẹ ojúlẹ̀ fọlọ́run ọba nígbà yìí ọba wà sàgbàyanu fún ọ wọ́n pé àwọn àti wọ́n pé o lè dé tìkà wọ́n á máa dára àwọn amákarú amákarú lọ wallahu khairul makirin wọ́n yẹ máa dára máa dára ètò gbogbo ètò àwọn ọkọ̀ àníjà síbi kankan torí pé ẹ̀dá ọ̀nà wà á rẹ̀ anabi ibrahim alayhi salatu salam ngba tó fi kùlí yàrá rẹ̀ lẹ́fún bu ọlọ́run Allah subhanahu wa ta'ala. ìní bùkátà sí àránṣẹ́ ẹni kankan àfitáyé Allah subhanahu wa ta'ala mo tó fún ọ ni wọ́n yóò kàwé fún ẹ̀ka bí lẹ́bìínà min dunihi alaysa Allahu bi káfí abdá alaysa Allahu bi azizin intiqam wọ́n wá fi nǹkan ní ìdẹ́rù bọ́ yàtọ̀ sóhun ọlọ́run ọba sóhun ọlọ́run ọba ò tó fẹ́rù ni. tí tóun bá fẹ́ ẹran ró sí oró ríran òun ọ̀gbangban ni kọ́lọ́n ọ̀yà ayò ríran rẹ̀ kọ́lọ́n bá musa fún wa ní gbogbo wa. ìwà dá gbogbo nǹkan padà sọ́dọ̀ ọlọ́run ọba báyìí kí àwa máa wò pé hmm, àtúbọ̀tán níwájú ọlọ́run ọba lèèyàn ń rò lèèyàn ń páyà wípé èèyàn má dàrú níwájú rẹ̀ tí ó wàá jẹ́ kí èèyàn máa dúró nídìí bọ́lọ̀hún ọba ṣe fi rọ́jìṣẹ́ náà sọ̀rọ̀ àlọ́sọ́lámì kí èèyàn má dọ̀gbọ́n ti ṣe tàwíìlì mi èèyàn lọ́gbọ́n ahsanu tàwíìlà zalika khairu òun lọ da àtẹ́dà wà ahsanu tàwíìlà òun dẹ̀ ní ọgbọ́n tó jẹ́ pé ọ̀dà níta fi tú ọ̀rọ̀ ọlọ́run ọba kì í sì fẹ́ nu wa. وصحابة رسول الله صلى الله عليه وعلى آله وسلم مرجع أهل السنة والجماعة في في فهم الكتاب والسنة والشرع sahabati rasul sallallahu alaihi wasallam àwọn sàbẹ òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam rọdí àwọn ọhún mọlẹ àwọn làwa dá ọ̀rọ̀ padà sí àwọn wo àwọn alùsùnà wal jamaa torí pé kí ni

tọ́lọ́wọ́n bá fi ṣọ́ sánmà tó kòwó tí ò jẹ́ kó fàyà. fayida zahabati nuju atati sama matu al tọ́ba dijọ́ gbẹ̀ndẹ̀ alikiyama tọ́lọ́wọ́n bá bá mú àwọn àràwọ̀ ikú ọ̀nbẹ àlìkáwà ní ọlọ́wọ́n ọba ọ̀sẹ̀ lé sánmà kí ni ọ̀sẹ̀ lè sí sánmà ọ̀fàyà. wà á ní amúnitulẹ̀ asahabi èmi lò pọ̀ tọ́lọ́wọ́n bá fi kó àwọn asahabi mi rò torí pé mo wà láàrin yín nísìn tí nǹkan kan bá ti ṣẹlẹ̀ òjíṣẹ́ náà sàásì náà àṣàyàn kan rẹ̀ òjíṣẹ́ náà sàásì náà àbí kíkìrì kí wọ́n lọ sọ̀kalẹ̀ òjíṣẹ́ náà sàásì náà sábà yẹ bámbámbám lè fẹ́ ìdàgbà حتى أصحابي ما توعدون ntɔ hyɛ ntɔ ka adekawa ne ɔlɔn ɔba yɛsɛ lɛ sáwọn sáadé kila adekawa ne fitna fitna a wɔyɛ hyɛ lɛ ɔsɛ lɛ ɔsɛ fitna wípé tani ó gbapò lɔkɔkɔ bẹ̀rẹ̀ ɔsɛ bẹ̀rẹ̀ nù tuyi tó ti di wípé wọn pàṣẹ ní àwọn wọn pàṣẹ ní àwọn ògóńgó fitna lẹkùn fitna ngba wọn wá já filẹ̀kùn fitinà tápó wọn pàṣẹ yìí nà Fatima rọdà wọn. láti gba yín wọn gbogbo onítùmọ̀ wàhálà di wàhálà bẹ̀rẹ̀ ni táwọn sàbẹ̀ yìí bá ti lọ àwọn sàbẹ̀ ni amẹnẹtu lè ọmọdé àwọn lòpó tọ́lọ́wọ́n bá ti kó àwọn ọmọ mi tó bá fẹ́ ṣe nǹkan tó yà pàṣẹ súnà sàbí kan sọ bí rárá o asúnà kẹrà ojú ọ̀nà tá a mà tí wọ́n gbé tí wọ́n gbà ṣe tọ́lọ̀ òjíṣẹ́ náà Muhammad sallallahu alaihi wasallam fi kọ́ wa ò ní báyìí èyí tẹ́ ẹ ṣe ń wo bídí àyè àwọn ògbàgbọ́ òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam àwọn sàbí rọ̀dà àwọn ẹ̀dákẹ́ bó ṣe lè wò kéré tó ah, ẹ̀yẹ́ pẹ̀lú nínú mọ́ṣáláṣí tó wá sọ yìí pé ẹ jẹ́ akínwó agbára ọtí kíákíá o àlùwàlà mọ́sámọ́sá ọ̀sá adéyẹn bẹ́ẹ̀ sítá ní oníbídé àti ṣẹlẹ̀ àwọn ìṣeré ilé iná ìrìnsẹ̀ náà sàrásọ́lá ẹ ti pè wọn ẹ ti pè yẹn sínú mọ́sáàsì náà ìwà tún ní sọ pé ẹ wá kírun nǹkan kan kí wọ́n là kí ni túmọ̀ àtàǹtà ṣe o tún wá fẹ́ fi nǹkan mi ọ̀fẹ́ fi sọ ọ̀fẹ́ fi replace ẹ̀ fi kún lẹ́gbẹ̀ẹ́ bídí àlélẹ́yìn èèyàn fi ó ní alhamdulilayi wa salatu wa salam ala rasulillah sàásùn sàbí òyìnbó náà sàlám ní alhamdulilayi fi ma bẹ́ẹ̀ bó ṣe fi kọ́ àná sọ̀rọ̀ àsàlátù ọmọ ọlọ́run ọba tó ń mọ ní kásọ̀ sàlátù fún wọn náà dẹ̀ lè kásọ̀ sàlátù síbẹ̀síbẹ̀ kọ̀kọ́ a wípé tá a bá ti sí tá a bá ti ṣàmdálà ká tún wá fi àsàlátù kún ká tún fi kún fóun kọ̀sọ́ bẹ́ẹ̀ kí ni tó máa ń lò pé ká má bàa yẹsẹ̀ ká ní múre lọ pé láì ṣubú àìmọye tó fẹ́ ṣe dáadáa tó yẹ pé kò ní dáadáa dùn sí látara ẹgbẹ́ kí ni dáadáa náà là á máa pè àwọn alásàlátù oríṣiríṣi kí ni wàláì wọ́n fẹ́ ṣe dáadáa láti sí orí yìí nǹkan wọ́n fẹ́ ṣe dáadáa wàlákin náà wọ́n lè àṣà àyà ló ń fẹ́ tójú ọmọ ọ̀sẹ̀ ọba kúkú ọba fọ́ lójú torí pé kí ni bọ́ọ̀n máa ń ṣe ń ṣe àfikún bẹ́ẹ̀ ló ń yọ ntọ́ yẹ kí ó dúró ló ń yọ kó mbẹ́ ẹ̀yin pé òjijì náà òjijì pé nù tàbí nígbà tó bá wá tọ́ tí ó bá wá àwọn míì lómi tán kan ní òjijì náà bá ń bẹ láyé gan-an subhanallah a jẹ́ pé ọgbọ́ ilé iye ni tọ́ba ń bẹ láyé ni yóò gbọ́ iye a jẹ́ pé èyí tó jẹ́ lọ́hùn kò jẹ́ pé subhanallah mùsíbà so ló fi jẹ́ pé gbogbo ìgbà èèyàn ṣọ̀ra òjíṣẹ́ náà sọ̀rọ̀ àlọ́sọ́nà wa sọ yìí pé àwọn sábẹ́ mi o àwọn ni wọ́n ń ṣọ́ òkú tó kú fún àmì o tí wọ́n bá ti lọ alikawari ọlọ́run ọ̀sẹ̀lẹ̀ lori wúmọ̀ mi kí ni alikawari bidaat àwọn sọ abẹ́ òní dákẹ́ lórí bídẹ́ àbọ̀sọ̀ òkiri tó. na so àwọn sàbí òjìṣẹ́ lọ́sọ̀lá lọ́sọ̀lá àwọn ni a máa ń dá ọ̀rọ̀ padà sí báwo ni wọ́n ṣe gbọ́ yé tọ́lá gbọ́ yé ọlọ́run àkàndá tó ń bá ń gbọ́ àkàndá àwọn àkàndá èèyàn àwọn sàbẹ̀ ìṣẹ́ náà sàṣà. iṣẹ́ tí wọ́n gan ọ̀dọ́ àánú wọn mọ̀ pé àwọn eléyìí o ẹ̀wọ̀n alákejì o nígbà tí wọ́n yẹn wá jíṣẹ́ rẹ̀ wọ́n lọ bá sẹ́yìn náà Abubakar ọ̀dọ́wà ìrìn àjò lọ sí ṣáà téèyàn bá rìn àlọ́ àbọ̀ ìgbà wo ni ó tó ó ní bí oṣù mẹ́ta téèyàn bá wá sọ wípé òun lọ òun dé láàrin ìgbà kékeré kan nínú òwò ṣé àárọ̀ ní kò sẹ́sì kò sẹ́sì ẹ́ẹ́ kò sẹ́sì ara alé rẹ̀ sọlá ara sọ nítorí màá tún sọ ni ó ní ọsọ bẹ́ẹ̀ ẹ ṣọ́ ọsọ bẹ́ẹ̀ bó ṣe rí ni sọ́sọ́ bẹ́ẹ̀ bó ṣe rí ni. ló fi gba ìnagi jẹun asidik asidik la akpọ ọsọsọ màmá sọ sọlá àlàsọlá ó ti parí ntọ́ba ti sọ ó ní <laughs> kò sáré yẹ̀wò ó pé ká máa tú yẹ̀wò kò sí kò sí ní yẹ̀wò bó ṣe sọ nǹkan náà ó ṣe sọ nǹkan yìí nígbà tí wọ́n wá wọ́n rò pé àwọn fẹ́ tako òjíṣẹ́ náà sọ̀rọ̀ àbọ̀lá wọ́n kékeré àníwá nígbà táwọn wọ́n ní ẹ̀fílẹ̀ àwọn tí wọ́n lọ wọ́n fẹ́ dé wọ́n bá dé lóòótọ́ ẹ̀já lè bá ní táwọn èèyàn àwọn níbi díẹ̀ ọkọ̀ fatábá láwọn tako rẹ̀ kí eyín rẹ̀ yíṣu nítorí ọba tí ìyẹ́ ọ̀hún pé wọ́n bọ̀ yín fún yín lẹ́sìn já sí bàbá yìí ọwọ́ àlẹ́sìkìnì ọwọ́ àtẹsẹ̀mọ́rin torí ojú ọ̀nà sàlàfí yìí ṣe o ìkọlẹ̀ ọ̀nà kíni ìtẹ́jú mẹ́rin ni pẹ̀lú àìṣèfẹ́ ẹnu ibi tí wọ́n bá ti gbà ọ́ sọ pé ẹsẹ̀ rélé ẹgbà òjíṣẹ́ ńlá sọ bẹ́ẹ̀ lóòótọ́ ẹgbà ṣùgbọ́n eléyìí ẹgbẹ́ ìgbàgì e sẹ́mi pé ètò ẹgbà mo sọ fún yín bẹ́ẹ̀ gbà torí tí wọ́n ti fẹ́ mú ni wọ́n ti pé mo kàn fẹ́ borí yín ni yóò sọ pé ẹ kò sí lójú àná bọ́t ẹ gba eléyìí ṣùgbọ́n eléyìí ẹ gbà á ọ̀sán fi rí sincerity rẹ̀ látara ìyún ẹ̀kíláàsì rẹ̀ ọlọ́run ọba olùfi wọn ṣe sábàbí tí wọ́n fi bọ́ sójú ọ̀nà tí ọ̀rọ̀ fi yé wọn wọ́n bá kọ́ra jù ọ̀kan nù wọn ni bóò ni bíi ṣe rí ibi báyìí lọ́hùn ẹni tí wọ́n mú lọ tí wọ́n ní wọ́n pè wá tọ́jẹ́ yín pé òun pè ní ní sọ́lá ẹni tí dẹ̀ ń pè ọba adẹ́dà ni wọ́n ní kọ́ kí wọ́n kọ́ wá gboyè ọ̀làjú ẹni tó lajú jù ní gbogbo ẹ̀dá tí ayé lọ wà wá rọrùn kò sẹ́nìkan tó rí rí ló fi jẹ́ pé ẹnìkan ò tù lé tú ẹ wá wò ó. nísìnyí láyé àwọn UK ọlọ US ń dẹ́nu ọmọ apalọ́lọ́ àbí bẹ́ẹ̀ kọ́ ọmọ sọ pé ntó rí tó ti gbọ́ ó ti gbọ́ yé tọ́lú ṣe kí ni ju àmọ́ ẹ̀ láìsí ju ẹ lọ àní bàbá lọ àwọn tó sọ pé bàbá ẹni tó yẹ pé ó ju gbogbo wa lọ táwọn fún ní àpàlẹ kì í ṣe bàbá àti bíbí ìtòrò jíṣẹ́ náà àtàwọn àti ṣe bàbá ẹni kankan nínú àdéhùn náà sọ̀rọ̀ àṣọ̀lá قد نبهنا على ذلك شخص من الإخوان جزاه الله خير بارك الله فيك نعم واو orí náà rálì jẹ́ náà gbogbo nǹkan tí dànkan rú lọ́n kò sí nǹkan kan tó lọ́n bò fi hàn ọ̀kan ṣoṣo náà ni ò fi hàn kò fi ra rẹ̀ hàn tó bí wọ́n béèrè tó rí ń bọ̀ lọ́wọ́ ó ní nínú àná àrọ̀ ò ìmọ̀lẹ̀ bòmí bòmí mo ṣe fẹ́ rí kò rí òjíṣẹ́ náà sọ́lá ń rọ́nà ọba adéda sọ̀rọ̀ àwọn ọ̀tara pẹ̀lú dúfẹ́ tètè abàdà torí ìrìn àjò tó lọ mìíràn ara ló fi lọ kì í sàlá kìí sàlá ó ní wọ́n gbé burak wá báwọn níwájú kaaba a tó ń sùn sí ojú rẹ̀ bó ṣe rí olóníyè tọ́ba ti ṣèyẹ kan sì báyìí ó ní ìrìn distance ti rìn tó fi dé masjid al-aqsa. tí wọ́n jí gbogbo àwọn ànábì kúrò nínú sàárè pé ẹ wá kírun lẹ́yìn ìmáàmù yín wọ́n fún un lóye kan náà ìmáàmù ni mo sọ rí gbogbo àwọn tọ́lọ́hùn ọba máa ń fẹ́ ẹ wá kírun lẹ́yìn rẹ̀ ngba àwọn kírun yẹn tán ọlọ́run wá tún distribute wọn sí ibi tí wọ́n wà ní sámà kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kó lè máa pàdé wọn bẹ̀ bí wọ́n ṣe rí lọ́hùn. sọlọ́láhùn àríwá àyọ̀sọ́nà ọ̀rọ̀ rẹ̀ ṣe kìí ṣe wẹ́ríkì kìí bá sọ jẹ kìí bá sọ dùn torí pé tọ́ ọba gbọ́ ọba gbọ́nù sùsù yìí tọ́ ọ bá ń ṣàlàyé rẹ̀ gan ìwọ gan máa wù pé a eléyìí báṣẹ̀rù ni lẹ́sẹ̀ kan báṣẹ̀rù ẹ̀dá ni lóòótọ́ bọ̀ kìí ṣe ẹ̀dá bí ẹ̀dá àwọn sàdé rẹ̀ kìí ṣe wọ́n ẹ̀ ṣe ẹ̀dá lásán wọ́n ṣe lásán torí kí n ká fi lè pé ṣe kéèyàn kéèyàn gbé kó bí kí ilé ayé báyìí ṣe ní láàárín tá a wà tá a wọ ayé tó ti tán àti wà wà máyà àní náà wà má àtúgbò àtọmọdé àti gbogbo wọn wà máyà kankankankan kò tó náà. tí wọ́n gbé lọ báyìí tí wọ́n kàn ní wọ́n gbé báyìí ṣé yóò ṣàkíyèsí gbogbo àǹgàdé débi ẹni tí ní ìpínlẹ̀ ọ̀ma ló lè bá gbogbo òní bí ìṣeré òṣìṣẹ́ náà sọ́nà ìdààmú bá òṣìṣẹ́ náà sọ́nà ìpè á ìrara mi ń sẹ́ ní tí ara mi ní ẹsẹ̀ já ní rọ̀ tó disturb rẹ̀ tọ́ba rẹ̀ ti wà disturb náà kí lọ́ọ́ ṣẹlẹ̀ màláka yìí ó sọ kárẹ̀. بل يا محمد صلى الله عليه وسلم wò ó máa wò kọ́ máa júwe rẹ̀ fún sọlá àlọ́sọ̀nà ó ní báyìí ló ṣe rí báyìí ló ṣe rí wọn wá sọ pé èmi ò rí yẹn o èkejì àní ọba tó ti jọ ẹni ah èrè èkejì á ní mo rí òótọ́ ni bó ti sọ̀rọ̀ kódà tó sọ̀rọ̀ bó ṣe rí ni ah bẹ́ẹ̀ ni òdodo ni. kí lọ́la ń fi ṣe ọlọ́run fọ́ wọn lẹ́nu ọ fọ́ wọn lẹ́nu síbẹ̀síbẹ̀ náà ah ọ̀kan nínú àwọn òpìdán ọlọ́ba ẹ̀jẹ̀ ń tàpù rẹ̀. onye ní kí gbogbo wa wá sùjádà fọ́nà ọba oníbẹ̀ ni ọba adẹ́dà ní kan ṣoṣo ọ̀dà sọ fún igi oní gbogbo ẹ̀dá ní sùjádà fọ́nà ọba oníbẹ̀ bẹ́ẹ̀ ni igi tí ń bẹ lọ́wọ́ bá wọn ya ni wọ́n ní ká wá sùjádà fún ẹ. nínú ti hafiz al imam ìwọ gítọ̀ ń bẹ lọ́ọ̀kan wá sùn tí a dà níwájú wa ń bí fún ọba adẹ́dà ìgídẹ̀ yìnbó lòwòrò kí ni ọ̀gbẹ́ni ṣe ṣebí nìyóso yẹ kó tó lẹ́rìí wọn náà ló mú ṣẹ́rùtù yẹn wá oní ṣẹ́rùtù ní májẹ̀mú ni tí ń fi gbà ọ́ gbọ́ sọ fún un ibi kan wá ìgídẹ̀ ń bọ̀ wòròwòrò ọba àgbọ̀nyìn ọ ní á ìdán ilé ìjù tèmi lọ ọdẹ tó ẹ bá fẹ́rẹ́ gé a ah. ìmọ̀ bọ́rọ̀ rẹ tó báyìí ọ̀fẹ́rẹ́yẹ ṣe é rí níbi ìbàjẹ́ níbi orí ibú àwọn tìgbàyún gan àwọn náà gboyè ju gbogbo ẹ̀dá lọ wọ́n ẹ mú tí olùsí táwọn tẹ̀sí ń mú yìí wọ́n tún ọtí nùgbò tí ó ṣì ní àwọn wọ́n lówó ṣẹ̀ra wọ́n a kókó kókó bíi drọ́ọ̀mù ni wọ́n fi ni wọ́n fi ń pọn ọtí kèéfè eléyìí wọ́n tó ti bàjẹ́ wọn gàgàgàgà wọ́n dá mà wọ́n dá bàjẹ́ wọn ṣe ètò ńgbà tí wọ́n bá wá yí bìrì wọ́n wàá lé ojú ọ̀nà yìí pé káwọn sáfì lé àwọn ọlọ́run bàbá kó fi pa gbogbo ràn táwọn sì sẹ́yìn òfin jẹ́ pé súnmọ̀ sí gbóyè láì wádìí bóò ni àwọn sáàbì ṣiṣẹ́ èyí tí wọ́n bá wá yapa síra àwọn èyí tí ọ̀rọ̀ rẹ̀ bá tẹ̀lé súnmọ̀ ọ̀rọ̀ òjíṣẹ́ náà sàásùnmọ̀ tó mẹ́rin wá òjíṣẹ́ náà fi sí ni òun ولا يعارض شيء عندهم من الكتاب أو السنة الصحيحة àìtàkù nǹkan kan nínú tíra ni o tàbí súnà ni o tó fẹsẹ̀ múlẹ̀ bí kíyàsí bí kíyàsí pé kíyàsí tèmi o kíyàsí mu ni àkàrò tèmi tí mo gbọ́ yé àkàrò tiẹ̀ tí ọba lọ gbọ́ tí ọ tẹ̀lé ntí àwọn sàábé bá gbà wá rọ̀dá àánú nínú súnà ẹnu ẹ̀wọ̀ ń rẹ̀. wípé Zọ́ọ̀t ni ìtọ́wò ìtọ́wò òun bá ṣe gbọ́ yé ọ̀dọ̀ àwọn Súfì ni wọ́n nígbà wọ́n fa zikiri táwọn ṣe kìíní kan àwọn wá dé lẹ́vù kan màkọ́ọ̀mà kan tọ́jẹ́ wípé à wo ò lè gbọ́ yé torí pé ọ̀mà wọ́n wàá fi yé ọ wípé sí ṣúgà tó ń sọ́jọ́ra wọn sọ́jọ́ra wọn lóòótọ́ wọ́n jọ dùn ní àbí tí wọ́n jọra wọn wọ́n jọra wọn wọ́n á mọ̀ sọ pé bá dùn èyí wọn náà.